kámú yẹ kí fi. ṣéun jalajala àbí kí náà porúkọ rẹ. ṣéun jàǹjàlútì. ṣé o mọ̀ wá. kí lorúkọ yín náà. it's me violence boy. it's, it's me kíni láìsí àwọn ọmọ onímọ̀ olùdí tí wọ́n ní ẹ wá bọ́ta àwọn àháórí yín ẹ wá sọ lójú àwọn òbí. kí ló dé tó lọ sọ nípàdé àwọn àfà pé àfà mi Ganiu fi gbó sínú. àwùsùbìláì. àwùsùbìláì wo ṣó parọ́ mú ẹni. a ní rárá kó bá. o ti rélé iná àbí kí ló tó lọ sọ pé àfà mi ń gbégbó sẹ́nu. wọ́n sọ pé hmm. Allahu Akbar. gbọ́ lóhun tóbi lára ẹni tó ń yẹn gbọ́mú mu láàyò. ṣé olófòfò wa lẹ́nu. ayé yín ṣe bàjẹ́ báyìí náà. Ah! tí ìbá tiẹ̀ gbé láòdù gan ṣé o mọ̀ páṣírí bẹnu ayé ni. ọmọ tó bá ní ọ̀sásírí inú ayé ayé tí ń sẹ́rẹ̀ fi sọ pé kò sí ti ń jáyé. dájúdájú ayé ń ṣe ọ òun ló jẹ́ kó lè sọ pé àfa mi mú. tí n bá horúkọ rẹ sára àdá tí mo fi gége ọ parí tí ẹ bàjẹ́ nù. ó dáa nítorí àfa orin lọ tó jẹ òkú àṣetánì láfi pọ. ẹ dákun torí ọlọ́run. má bẹ̀ wà rárá ìta ìlàsọ ló kó pa sí. sẹ́rí tẹ bá wá ń jà ń ta gbangba èèyàn mélòó lẹ fẹ́ ṣàlàyé. iye èèyàn tó bá rí ẹni bí tá a sọ ló kó pa sí wọ́n ti mọ̀ pẹ́nu ló kó bá ọ̀dẹ̀ àwùsù bí láìwo ṣó parọ́ mú ẹni pick it up ẹ bá gbọ́ lọ. okay. Action. ha oh àti sọ ha àwọn ọmọ la sọ ha. ó dá ọ nítorí kó já fún ọ nírọ́. ẹ nítorí kó já fún ọ nírọ́ ọ̀sẹ̀ tá nìyẹn. máa bẹ̀ wá rárá ìsáyìí lásán ló kópa ìsáyìí.